bẹ̀ ẹ pàkì ẹ wọlé ẹ wọlé ẹ o ẹ dúró bẹ̀ ẹ dúró bẹ̀ ẹ dúró bẹ̀ ẹ dúró bẹ̀ ẹ dúró bẹ̀ ẹ wo ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ sí ẹ lọ ẹ ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ó kù bá débẹ̀. ẹ wo lẹ fẹ́ fẹ́ nu méjèèjì ẹ sà ẹ wo lẹ fẹ́ fẹ́ bẹ̀ ṣé wọ́n gbẹ̀mẹ̀ yìí lẹ fẹ́ fẹ́ ni ọ̀rẹ́ dáhùn ẹ̀wọ́n dì. ayé ikú. ayé ikú. àwọn èèyàn inú rẹ̀ mọ́. Ah, ẹ̀tún wo ah, ayé olówó ṣá ayé olówó gbogbo nǹkan ló máa ń dán olówó lọ́rùn. ayé kì í kú. Ah. èèyàn inú ẹ̀ ni ó lọ. ó parí ó ga ó pọ̀. ẹ pẹ̀lẹ́ wàá yọjú ṣe yẹn náà. ok. tí mo bá ro dúdùn ifọ̀ mọ́là kan ló fẹ́ pa òwe mm. ó ní dáa bá ro dúdùn fọ̀ á hànra déjegun mo á bò pé olórí ibú òun bòwe Yorùbá jẹ́ ni bẹ́ẹ̀ bá fi lè hànra láti ifọ̀ dé ìjegun onídàgán ti kú ní dáa bá ro dúdùn fọ̀ á hànra déjegun èmi ò ní í rò wá ní n tó fojú mi rí lẹ́nu ògbà tó dọ́dọ̀ mi ṣùgbọ́n ń gbọ́ ọlọ́run ti láyé èkú náà àwọn èèyàn inú ẹ̀ ń wọ́ ọ tí n bá fẹ́ rò ni. Ah, ẹlẹ́dàá mi ah, ọ̀gá mi. ilé yàtọ̀ àṣeyọrọ yìí mm. ìwọ ló yẹ kí n pa fọ́dún. Ah, àwọn olè máa wá jẹ. gbogbo wa náà ni. nígbà fi òbú kankan kún un a máa rò pọ̀ a jẹ bíbọ̀ a jẹ sísun a jẹ dídé gbọmọdé tó lóhùn àti tìjà tó bí ọ. kókó inú ìwé ìròyìn ibi ọlọ́run ò ní jẹ́ kẹ́mi tún ríṣẹ́ fọkànláyà mọ́ láyé. àṣẹ. mo filẹ̀ fọ kọ́ọ̀sì kọ̀tró ọmọọṣẹ́ rẹ̀ dáadáa tí èsè fídọ̀mù ẹ pè mí níjọ́ tó bá ṣe fídọ̀mù mo promise yín màálù kan. Ah. mo kí ẹ kú oríire in advance mo kí ẹ kó rire nu advance. congratulations ooo. Ah. jọ́ mọ̀ pé ojú ọlọ́run ti wò wíwù o bójú mi jẹ kì í ṣe ní ọ̀kan la o ọkọ lọ gbọ́dọ̀ bá wọn kọ ọgbà mẹ́jọ ń bí mẹ́jọ ń bí wọn tún fún ẹ lẹ́tírà mi bí wọn wá ń kó sí ọlọ́run o bójú mi jẹ bójú ọba tún bàjẹ́ kí ló dún kù. kò yé mi. yóò ti yé ní ẹsẹ̀. yóò ti yé bàbá. nínú wípé ẹ mójútó bí ọlọ́run ò fi yé yín àjẹ́ ọmọ wa mọ́kàn ní kí n yọjú sí yín. ayé ikú. èèyàn inú ẹ̀ ni ó kú rẹ̀. Ah, ah, ọ̀gá mi ọ̀gá mi. Ah, owó máa yà nǹkan. ẹ ní sinmi ni èèyàn inú ẹ̀ ni ẹ lọ. ta ló ní àkáǹtì ni. èmi wọn náà kàtì. gbọ́dọ̀ yẹn ti lè rí àgbàdo rà. jọ́sìn bẹ́ẹ̀ ni mo ti ra tẹ̀lé ọwọ́ àtúnjẹ bẹ́ẹ̀ ni ah, mo jẹ ìgbàdo lónìí débi wípé ẹ̀dì yóò rí mi báyìí ẹ̀dì yóò ṣe hàn. Eh, àgbàdo ló ń bọ̀ yìí. wèrè yìí rí. ẹ eh, ẹ̀gbọ́n yóò bá olówó oríṣiríṣi lọ́wọ́ o sẹ́mi pé ẹ̀dì yẹn máa ń gbà wọ́n ẹ̀dì yẹn sọ fún mi pé kòkòrò kú ti sọ ní kòkòrò ọ̀dà ah. láti torí kòkòrò rẹ̀ ah. bàbá dọ̀rùn ẹ máa rágbàdo ní ọ̀nà ìsàlẹ̀ báyìí. báńkì wo ló ń lò. ẹ ẹ ọ̀hún kí n lè mi lò wúdà wúdà. wúdà àbí kúrú. wúdà. ṣé wúdà wà. ẹ lo tọ̀dọ̀ mi. tọ̀dọ̀ tèmi ní ká ẹ lo ọ̀dà. èwo ni títí ẹ. òpè. òpè òpè àti wúdà. wúdà lè mi lò. sọ pé wà. nine zero ó wà. ìwọ ìwé ní sùúrù ẹ mẹ́jà ẹ fẹ́ fọ́ yín ṣe é sí o kọ́ kàn ṣẹ́tù ọmọ ẹsẹ̀ ó lè máa fọ́ ẹ̀sẹ̀ ìyẹn kéré ìyẹn kéré. ọgá ọgá mi ọgbọ́n mọ̀ oh. ó pé àbí ẹ pé nọ́mbà tuntun. nine zero twenty five. Ah, ẹ má dà mí lórí irú. nine zero. twenty five. six two. zero zero. yọ yọ lọ́kàn mi o. Ah, ẹ bẹ́ẹ̀ kó yọ lọ́kàn yín ọ̀gá. ta lẹ ní kó fún yín. nine zero six two zero three three three zero zero. ìwà dìde bolówó dé ọ̀gá ni mo jẹ́ sínú ẹ̀rẹ̀ mo jẹ́ olówó ni tó gbà sówó wá pé sẹ́ni lọ́ṣẹ́ lọ́ máa sọ kú iṣẹ́ lọ́ máa pé. mo ti mọ̀ mọ̀ ṣe two hundred thousand sí mi. Ah, ah, sí mi. àìsí ah, wa. ṣe yẹn ṣètù ẹ. ẹ kí kí ló fẹ́ fi fifty thousand ṣe. hundred thousand lówó mi. nínú owó èwo. ìtòtù ni ayé ikú o. ayé ikú. èèyàn inú ẹ ni ó lọ. ayé ikú. bí láńlọ́ọ̀dù bá débi ẹ sọ fún mi wípé. ayé ikú o. ayé ikú ah, ọlọ́gá mi. Ah, mm, mm. ọ̀gá mi sọ̀rọ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan lẹ́yọ̀kọ̀ọ̀kan. jí ń bẹ lọ́rùn mi o tó yàn kọ́lé. mi ò bá ti rí amọ̀. ìyá ti mọ̀ pé bíi dúplex méjì lẹ gbé sọ́run. pápá bẹ̀dọ̀ flat. èmi ọ̀wà ní bá wọn kọ́lé èmi ọ̀rà lè ní. Ah, ó parí. bí olórí ibú kan ti ń purọ́ mọ́ mi pé tẹ́ ẹ bá rán ọmọ tí ayé ìkú bí wọ́n mọ̀ bímọ gan-an mọ̀ ni ah. mo sì yàgbá máìkì lọ́wọ́ àwọn ìtajà ń ṣètò èmi ò bímọ rí o ẹ̀yin bímọ rí o sì lè bímọ ìwọ náà ò lè bí ah, nítorí pé ó fún yẹn lóyún wọn ò bímọ fún ọ ọ̀gá mi ó pọ̀ ẹ eh, ní sùn mọ́. Ah, èmi ti tẹ̀lé yìí ah, àwa ti ń bólówó ṣe. Ah, ẹlẹ́dàá yìí ẹlẹ́dàá yìí arìngbẹ̀rẹ̀ bíi ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀gbẹ́ ò dùn o ọ̀ndẹ̀ mọ́ ni o. mo fi pákéjì sí. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹlẹ́dàá ó bọ̀ n ò bẹ́yẹ̀ pẹ̀lú ọkọ̀. ó ti yé mi. ìṣẹ̀lẹ̀ nìkan mọ̀ ló ẹ̀rà. mo ní ìtòní dára mẹ́ta. ó parí. márúwá nìyẹn. aládùúgbò ọ̀gá mi dé o. àdúpẹ́. ọ̀gá mi ayé ikú ayé ikú ee jẹ́ wá lọ pé fifty thousand tẹ́ two hundred. owó kì í má ṣòṣì sàmù tẹ́ máa ta sàmù tẹ́ máa yà má má lọ. Bambare, bambare,

àwọn kọ́sọ́mà gbogbo wọn kọ́ lẹ́mọ̀ bá ṣeré lẹ́mọ̀ bá rẹ́rìn wẹ́sìwẹ́sì irú àwọn tó jí nìsín eléré pa rẹ ni wọn ìwọ ní kọ́ lọ bá wọn kó o serious gbowó fún mi mọ̀mọ́ kó wọn lè jẹ́ lówó àwọn náà ń bọ̀ ṣeré ni àmọ́ gbowó fún mi só ti yọ. báwo ni arajà lọ́wọ́ ẹni kọ́sọ́mà àti kọ́sọ́mà mọ̀ búra wọn bí èsì pé ẹ ti ní nǹkan tẹ́yìn náà jọba débẹ̀ ẹ sọ̀rọ̀ àyín ẹnu sọ̀lẹ̀ wà o jẹ́ mọ̀ pẹ́nu sọ̀lẹ̀ wà ó ti yọ báwọn kì í sáà sèmi lẹ̀ ń pawó fún kọ́ńpìnì ni mọ̀jẹ̀gbèsè kọ́ńpìnì ò dákun o nsì ń bẹ̀ wò ọwọ́ mi lè funfun lẹ́lẹ̀ ẹ̀yọ̀ rẹ̀ dúró láàrin ara rẹ̀ ó ti yín báyìí. investor investor investor abibẹ̀rẹ̀ alaye wọ́n yẹ wọ́n yẹ wọ́n yẹ ìgbọ̀kú yín ìgbọ̀kú yín bàbá kẹta àwọn ọlọ́lá débi sí. mànéjà ńlá ó pọ̀ bẹ́ẹ̀ o ṣáà mọ̀ wáìnì ọ̀ṣà. ìgbọ̀kú yín mo tẹ̀ ti wíìsì yín lábíbẹ̀rẹ̀ lórí whatsapp ń ṣe. mo rí mo rí ẹ wàá dá mi lóhùn sára nǹkan mi mo mọ ewé bóyá bẹ happy bẹ bóyá kí mi happy birthday sí mo mọ epo fẹ́ kí n gbé ẹ oṣàmọ̀. àyè pé kẹ̀kẹ́ wàá dọ̀tí bẹ́ẹ̀ ni máa ń dọ̀tí lọ́dọọdún. ọmọ ayé kò sí ìrọ̀kan lẹ̀ báyìí o client mi kan ti máa ń sọ̀rọ̀ nípa ìfọ̀n tó máa ń ṣe dáadáa sí mi tẹ́lẹ̀ ọ̀bísẹ́yìn tó kàn ṣe kí ni ó kàn ṣẹ́ǹkì mi ni mí mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ò lè ṣe pátí lọ́dún yìí. ẹ ní ṣe pátí lọ́dún. àmì ò lè ṣe lọ́dún. ah èmi ti fẹ́ sọ fún mi pé bóyá kẹ́ ẹ mọ́tò yín wá kábàá yín sọ́wọ́ àsọ̀rọ̀ tí bá ń ṣe kọ̀kọ̀kọ̀ ẹ ní ṣe pátí lọ́dún yìí. ah, ah olówó ti fowó sànú. ẹ dákun ẹ ọlọ́wọ́ jẹ́ ọ̀dà fún gbogbo wa o. àmì àṣẹ o. ọ̀rọ̀ wọ́n dayọ̀ ẹ dákun ẹ mẹ́ni dáadáa bóun náà ṣe jẹ́. investor tẹ́wó tẹ́wó. investor investor tóbi bá ń jó owó báyìí wọ́n lè kí bọ́ńdù owó béèlì owó bàbí márùn wọ́n lè kí bọ̀ lábẹ́ wọ́n lè fapá tọ obìnrin bá tán kó owó bọ̀ tẹ́wọ́tẹ́wọ́ ni wọ́n. Ah! ọ̀tẹ̀tẹ̀ lẹni tẹ́ ń wò lórí ìdúró yìí ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́ni pé owó tí o fi tẹ́wọ́ fún yín kọ́ mọ́ ní wíkìlò eléyìí ọmọ làtọwọ́ kọ yín máa ń dọ̀tí ilẹ̀ pẹ̀lú owó ni kò sẹ́ni tí ò lè sàánú àmọ́ ẹnu wọn ti gbẹ wọn ti kẹnu bòróró gbóná wọn ti dín ẹnu wọn gbẹ. investor. investor. ẹ dákun ṣe é lẹ́bí lẹ́kọ̀ọ́ ìyá àti bàbá yín náà wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ yìí ẹ ṣé wọ́n lè wá bí. wá bí ibo kí làwọn àgbàlagbà fi wá ṣe ń rú bí. ti wíwá bí wọn ká lè fi surprise yín ni o. ẹ fẹ́ ṣe báyìí fún ẹ fẹ́ ṣe báyìí fún investor. bàbá. ẹ àwọn sikiri sikiri ah, ah, paasi. kìí ṣe sikiri paasi stripper stripper ẹ pè bí mo ṣe ẹ pè bí mo ṣe ní. stripper stripper. ẹyìn ọmọ sírípà àwọn sírípà. àwọn obìnrin tó máa ń jẹ́ tó máa ń lọ́mọ́ pò. ó ṣe oríire mẹ́jọ ẹ stripper sí. mẹ́jọ ah! tó wọ́n máa ń pò. Eh, ó ju nǹkan tẹ́yìn ah, ah, ẹ ẹ lè gbèrú wọn ti ẹ̀yin náà fẹ́ bá lálejò. irọ́ irọ́ afẹ́ ah, surprise manager ń ṣe forty million sí àkáǹtì eh, company yẹn ah! forty million gbogbo ẹni tó bá wá bí ọtí ọ̀fẹ́ yàrá ọ̀fẹ́ òun ni ká máa mú. ọmọ olórí olè jì sọ́fìn bàbá àgbàlagbà ọmọ olórí olè sọfìn. a wà fún ẹni tí ń ṣe nǹkan ní twenty million. ah investor ọmọ olórí ò ní jì kóòtù èmi mọ kàkà kọ ọmọ olórí ò ní jì kóòtù mọ̀nàmọ́ná tàn fìtílà báyìí. ẹ jẹ́ àṣebáhùn ọ̀gbẹ́ni ẹ bẹ́ẹ̀ de rẹ ti ṣe ẹ ní wálé bàbá àgbàlagbà tó àlè. bàbá mú rí ẹ sọ́dọ̀ orin bàbá mú rí nàìjíríà jẹ̀dá. popcorn ah ìrẹ́rẹ́ mo wá rí o mo dẹ̀ mọ̀ kẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìrẹ́rẹ́ pa ọkọ mi ìrẹ́ náà ro máa lè jíṣẹ́ yìí mi ìjọ dáa ọkọ mi ìjọga tirẹ̀ ìjọ dáa kó ṣe sòtẹ́ẹ̀lì dílé odidi ọdún kan rẹ̀ ọkọ mi ti ń sòtẹ́ẹ̀lì ọkàn nù báyìí sóò ṣe máa gbà mí. Hmm. ibi tí ẹ ti parí ọ̀rọ̀ yẹn lèmi ò ti bẹ̀rẹ̀ òtẹ́ẹ̀ tá à ń sùn ẹ mọ̀ pé àjọ ń sùn bẹ̀ náà ni ọ̀gá mi ò lè wá bí kó wá mọ̀ dá sùn èmi náà wà ń bẹ̀ owó tẹ wá ní wọn owó owó ìsìn kankan ṣé ń dí orí owó lànà kò sì lè tán. ọkàn mi wàlẹ̀ jíṣẹ́ yìí ẹ̀ṣá a kò bá mi wíwùn kó wálé yóò láìfù yóò ń lò yẹn ìṣayé káwíkì rẹ̀ náà wí. ẹ jẹ́ sọ fún yín o ọ̀gá mi bá ṣe wáyé ọ̀gá mi ò sì tán wọ́n fẹ́ kọ́ ilé. wọn ò gbàdúrà kan ní jẹ́ ọkọ̀ ọ̀gá mi fẹ́ ra lé ẹ ó bọ́ra balẹ̀ pọ̀pù kan kó n orílẹ̀-àkàyè ìyàwó rò bá sọ̀rọ̀ owó yọ ọ̀gá rẹ fẹ́ fi ra n kò kó má ra yẹ kó fi ra ti ná ọ̀gá yóò ẹ tó lóò fẹ́ Davido tó wà máa ilé òun tóbi kan. ẹ tètè kóra kóra. ẹ ǹlẹ́ ẹ kó àtótó ni ẹ̀yin méjèèjì ọlọ́run ní kúrò làákàyè yín hmm. kò sẹ́ni tí ò ṣerú ẹ̀ rí èmi kínní èmi náà ṣerú ẹ̀ rí gbà mo wà ṣerú òde ṣùgbọ́n bẹ́rù bá kòkè tó kanlẹ̀ ó tún níbi à ń gbé sí. báwo à. torí ọmọdékùnrin pọ́fúkọ̀nà àfi náà ń pè ọ́ àníṣe kan tá a fẹ́ rìn ọ́ a sì fẹ́ kó bá wa jíṣẹ́ ọ̀hún gbé tirẹ̀ síbí. Hmm. Ah. <laughs> ẹ dọ̀dọ̀ kó máa wọ́ọ̀kì. a work. a work. àní ọmọ torí ìyẹn fúnra ẹ ní hypertension gbogbo agbára ọlọ́run pé àwọn tí mo ní ká ṣe makeup fún ọ bá ti pè tí wọ́n bá ti pè tí wọ́n ní Jennifer kó ojú àdírẹ́sì fún mọ́wọ́ rí wọ́n wà sẹ́ndì account number náà bóyá bíi two hundred mú sẹ́ndì sí kò sí wàhálà kó lè fóònù mékọ̀pù lówó àti bóyá àwọn àyàwó ilé kankan tá a bá fẹ́ dé wọ́n lè máa jó wọ́n lé ọmọ sẹ́tù wọn ní ìfẹ́ máa ná káàsì bẹ̀rẹ̀ ó dàbọ̀ lọ́ọ̀fù yìí lọ́ọ̀fù yìí gẹ́ lọ́ọ̀fù yìí. ẹ pẹ̀lẹ́ ọ̀gá mi agbóni tán lórílẹ̀. ọ̀sẹ̀ jàre. bẹ́ẹ̀ ṣe ń múra nu ilé látàárọ̀ mo ti wò pé pépéyé fẹ́ pọn ọmọ kan lónìí. ẹ ǹ tí ìmúra ọmọ kan wọ káṣúà ni. bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ sọ́pà ń jáde. tó sọ́pà ń jáde náà à ń lọ pátì ni. à ń lọ pátì. ẹ ọmọ obìnrin tí mo sọ fún ọ pé mò ń bá sọ̀rọ̀ tó rí wa ń rí ẹni tí ò rí ṣe mo wá fẹ́ surprise yẹ. ẹ fẹ́ ṣe remembrance yẹ forty five years remembrance ma ní surprise yẹ mo kàn ní wọ́n gbé ẹ kó bọ́lẹ̀ kó bọ́lẹ̀ kó bọ́lẹ̀ á lọ múra ń sẹ̀ ọlọ́run aláàfà ṣe lọ́wọ́ wá tó ló tún kù kankan tí mo ti ní kí event planner pè mọ́. kákan ṣe déédéé bẹ́ẹ̀ kọ́kàn ní pọ́wọ́ wà lẹ̀ èèyàn lè rí fọ́ lẹ́nu. forty five years remembrance. forty five two years ti kú. màálù mẹ́ta tó bá yẹ pé yẹ ẹsẹ̀ kù kọ́ sẹ́ni bí a ṣe ń ná owó yìí ò dáa ẹ̀ ná owó nàkúnà màálù mẹ́ta ọmọ tí ẹsẹ̀ ń bá sọ̀rọ̀ tí ò ti gbà fún yín tó bá yẹ pé yẹ kú lánàá nǹkan àbí kẹ́ra mọ̀lú seventeen ah, ìnákúnà yín ti pọ̀ ju èmi ò ní tàn yín jẹ o ah, sá. ta ló ń bá sọ̀rọ̀ gangan ṣé mi. Ah, ẹ̀yin ni o ẹ̀yin ṣé ẹlòmíín wà níbi tó ń náwó bẹ́ẹ̀ sí ń náwó ni bíyè ṣe a ti ṣeré gan a ti wọnú gan àbí. a ṣeré kankan mo bá yín sọ òótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ mo bá yín sọ gẹ́gẹ́ bí ọmọ kékeré tí mo jẹ́ sí yín. Yusuf sa ah ìrọ ìwọ Yusuf ẹ mọ padà sọ ọkọ tá à ń jẹ ńgbà tá a lò lọ ni. Yusuf hmm? popcorn. ẹ ẹ ẹ ah ẹsẹ̀ gbé mi débẹ̀ nìyẹn àní bẹ́ẹ̀ ṣe ń ná owó kò dáa kò tẹ́ mi lọ́rùn. ẹ ṣe eré wa ti pọ̀ gan-an àbí àkóso wàhálà máa rí èmi mọ sọ́ra mi di rádaràda ìwọ advice mi ìwọ tí ọlọ́run bá ní ọmọ tí ó ṣe mí láàánú ara ọmọbìnrin yìí ló wà ń kọ́ gbogbo ìtẹ́mi ṣe yìí nìsín yóò lè tẹ́ra lẹ̀ èmi ò lè mọ da tàbíókà sínú kinní fún un sòtò bá bí ọmọ ológo tí ọmọ kọ orin hip hop tí agbókò mi ga bàmúrí o bàmúrí o. bẹ́ẹ̀ ṣe ń ná owó yẹn kò tẹ́ èmi lọ́rùn. kò tẹ́ lọ́rùn. bẹ́ẹ̀ni. kò tẹ́ lọ́rùn. bẹ́ẹ̀ni. oríire mi ń bí ọ nínú. Ah, lọ́nà wo. ó ń bí ọ nínú ṣé jọmọ bínú ṣé èmi àti ẹ ṣe àjọsáré ọ̀la tá a jọ ṣe títí ọ̀jẹ́ ni kí ni mo kó rádà rẹ orí burúkú yìí ṣé àtiwájú ẹgbẹ́ tó sọ fún mi pé báyìí ní í ṣe náwó mi o kì í mọ̀nà kódà kí n fẹ́ jẹun náà nísì wọ́n sọ fún mi pé bàbá yìí mo lè jẹun èmi bá fẹ́ kí àwọn ìyàwó mi mọ́lẹ̀ wọ́n sọ pé ẹni lọ́kàn èmi lọ́kàn rèé kò sí wàhálà ṣé bí tó lọ́ọ́ sì jẹ́ pa kò ṣe ń lẹ́nu ẹlòmíràn kú ẹ̀ ẹ fẹ́ gba pa fẹ́mi gangan àbí ẹlòmíì ò rọ́pò èmi ń sọ tèmi mò sọ tèmi yóò tó yín tì mọ̀lú mẹ́ta. ṣé wàá ókè wo ìyàwó rẹ jẹ́ òní o bó ló ti rí i sínsìn ṣé bó ṣe rí gbọ̀n wà lẹ́yìn rẹ̀ gẹ̀lẹ́ gẹ̀lẹ́ òyìnlẹ̀ mọ̀ ṣe báyìí náà kó rí owó o tí ó máa fi bọ́ ìyàwó àtọmọ ọ̀tún ta bẹ́ẹ̀tì nàìjíríà àwọn nǹkan tí ò lè jẹ́ ọgbọ́n bùkátà rè wo bí èèyàn jẹ tẹ́tẹ́ tẹ́tẹ́ kì í sànyàn láàárọ̀ kọ́mọ̀ tẹ́ lálẹ́ lọ́ọ̀ pẹ̀lú kó lọ wọlé bàbá ìjẹ̀bú ọ̀sà ò ní báwọn gbówó lé lórí mọ́ ìgbò bó ṣe tó yìí oní kọ́ńplẹ́sù amẹ́ríkà ọ̀hún bá rẹ̀ láàrin ìjà àjọra jẹbi torí pé tó sinmi tí mi ò gbà òun ló ṣe ń jẹ ká máa ṣe gbogbo lè fún mi ẹ wá fọ straight olúwẹ ṣé iṣẹ iná ẹ lábúrò obìnrin ni. ta Emi, ò tó sí ẹ for your information mo fẹ́ gba five thousand naira gan mo rí ani kílódé kílódé gangan. mo lórí gòbè nílé agodo orí gòbè o àmọ́ rí kílódé o kì í ọba yẹn kágbájúmọ́ kágbájúmọ́ ìgbà àti àkókò kò má dúró dẹ́ni kankan. bàmúrí bàbàmúrí o bàmúrí ee eh, eh, bàbàmúrí ẹ sọ́dọ̀ orin bàbàmúrí nàìjíríà jẹ̀dá bàbàmúrí o bàmúrí. bam bam.